ìgbàgbọ́ nínú ọlọ́run bá lápapọ̀ yẹn. lápapọ̀ yẹn ó ní àpapọ̀ gbogbo wa yẹn àbí àlejò mẹ́nu wíjì mẹ́nà tẹ̀lé àbí àpapọ̀ àpapọ̀ yìí mẹ́nu wíjì yẹn ká kálẹ̀ ní oṣù ká nígbàgbọ́ nínú ọlọ́run. wàhálà kò gbẹ̀yìn. àwọn òṣèlú kan wà látara pẹ̀lú ṣùgbọ́n ti gbẹ lọ. Ibi tó wà ní bí ìgbàgbọ́ wọn ní ọlọ́ọ̀bà lọ sí káàkiri lọ́kàn ara bó ṣe yẹ kó rí àti ojú ìjẹ sábọ̀rọ̀ sí ìgbẹ́. Sábọ̀rọ̀ sí ìgbẹ́. Sábọ̀rọ̀ sí ìgbẹ́. بالله سبحانه وتعالى تناصر لك الإيمان الإيمان إذا نرى بعد الله سبحانه وتعالى ومن يمجد ومن يمجد nígbà ìdáyẹ̀ ó ní wọn kò ní padà wọn káàdì wọn. Olùkọ́ òdòdó ó ń lu ayé ti ọ̀dọ́. Ilé ẹ̀ka ṣe ilé àwọn èèyàn tó lọ ní àbẹ́bí ẹ̀rí ìta àmì ìfẹ́ àwọn èèyàn tó ìbẹ́yẹ̀ ohun ní ọlọ́wọ́. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ àwọn èèyàn ló ń Ṣùgbọ́n àwọn ìṣòro lọ́wọ́ wá sọ̀rọ̀.

àwọn àjọ tó dára jù tí àwọn tó dára wọn rí àti tó dára wọn lákẹ́ níbi ìbàjẹ́ tá a fi wọ́n kúrò wọn lọ síbi ìgbàgbọ́ wọn ní ṣùgbọ́n ìgbà ìrẹ́ ìgbàgbọ́ ìrẹ́ àwọn tó ń bá ìgbàgbọ́ àbùkátà ti kákiri di sọ́dọ̀ tó dára rẹ̀ ẹgbẹ́ náà ń bá ní wọn wọn kò tó ṣe pé ìyá àdúrà lè ní àrùn ló ìtàkùn ìgbàgbọ́. يا أيها الذين آمنوا اتقوا الله nígbà tó lọ sí ìwádìí lókè ó tún wá ní ní lè jẹ́ fún lè lè lẹ́sẹ̀ bí èèyàn bá gbọ́ ọ̀gá tó ń tán èyí ò bá ń gbọ́ èyí ó wà á fi ìpayà olóòwò fún ìgbàgbọ́. àti táwọn oṣù mẹ́rin alùpàdé ètò tí mẹ́rin máa so kò náà níbẹ̀ lọ́wọ́. tó bá ti wájú ní pé nígbà tí èyí bá tọ́lọ́ ọba tó tán táà bá wá rí ìbẹ̀rù ọlọ́run ọba táà rí lọ́dọ̀ rẹ̀ àdáńgbé yí mẹ́rin ẹ̀rọ òjì ìṣẹ̀lẹ̀ èyí tó wá sọ wípé àkórí ọ̀nà tí wọ́n fún wa pé ìgbàgbọ́ lẹ́yìn ọlọ́run lápapọ̀ ajásí pé àpapọ̀ ìgbàgbọ́ ní ọlọ́run wa òun náà ní ìṣòro iná yìí kí ni ìgbàgbọ́ yẹn kí ló ń wá sí jáde lẹ́nu kí ni ìgbàgbọ́ yẹn kí ló kó wa ní wípé ìgbàgbọ́ náà ìgbàgbọ́ yẹn báwo la ṣe ń lò pọ̀ pẹ̀lú àwọn àbí ọlọ́wọ́ aláwọ̀ ọ̀dá tó lórí káàkiri ìgbìyẹ. ẹ̀yẹ àfáà rẹ̀ ẹlọ wà ní fótó sí ẹgbẹ́ ní ìgbọ́ ní orí ọ̀rọ̀ àbí ọlọ́wọ́ bá aláwọ̀ sọ̀tà àgbàlá tó pé ayé ẹ̀yẹ ọ̀sán láti rí ó ṣe wá níbi àṣìṣọ́ ó ṣe wá níbi àṣìṣọ́ ọ̀dọ́ àbí àṣìṣọ́ alimentaria. وفرنسا وإسرائيل وفرنسا في وفرنسا بالجيش على الجنة وهذا من الحديث الكريم إذا رجع إلى النبي والحبة صلى الله عليه وسلم لذا يريد ان لله محمد صلى الله عليه وسلم إلى حديث عبد الله حديث يسوع بن أسماء عنه بينما نام الجلوس إلا النبي صلى الله عليه وسلم كان يوم ابتلع عليه أولا àfáwọn ọmọ ọ̀rọ̀ àtọ̀ ó ní àwọn tí ó kò sọ́dọ̀ àtẹ́lẹ̀ ìjọ kan ìtọ́lá àárẹ̀ ìyàwó lọ́kùnrin kan bá lọ sí wa ṣẹ̀dí ìlú bàyá ìyàwó aṣọ rẹ̀ tuntun tí ì ṣe sàwárí ṣàá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rẹ̀ dúdú láyọ̀rọ̀ àlẹ́ yìí àtàkùn ọmọ wọ̀dá rẹ̀ àárẹ̀ òkú àkàdùn ayé ọkùnrin yẹn tó wọlé sọ́dọ̀ tó kọ̀ láti náà kò jọ pé arìnrìn àjò bẹ́ẹ̀ lẹ́yìn kájá olè mọ́ láàrin gbogbo àwọn tá a tó kìí abẹ́rẹ́ ìka tó kìí wọ́n á. ó wá ń sọ̀rọ̀ yìí lọ pé títí tó fi jókòó síwájú àlẹ́ pàápàá ọ̀bá dá yẹ àlùkò. ó wá ń béèrè lọ́wọ́ àlẹ́ pàápàá ọ̀bá wá títí tó fi béèrè pé àkùgbé alẹ́ ìgbà ẹ̀. Ìwà lẹ́bi fún mi yòó nípa ilé, mo fẹ́ mọ̀ nípa ilé. Lẹ́bi wọn sọ pé àtúndì ẹ̀mí là. o gba ọlọ́run wá jọ. Bí ìgbà ọlọ́run wá jọ, àkọ́kọ́ ní ìdílé ìmáyẹ̀ ilé ìkan kọ́ ló ń jẹ́ ìmáyẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn táwọn ìbílẹ̀ yẹn ṣe, mo lájọ́ lọ́wọ́ rẹ̀ ẹyọ kan sì yẹn nínú mẹ́fà àtúnmínà ìlànà ọ̀pọ̀lọpọ̀ wa lọ́wọ́ wa lọ́wọ́ wa lọ́wọ́ sọ̀tàn ní ọ̀tà ṣùgbọ́n òun nìkan kọ́ lè rí lẹ́yìn ìgbàgbọ́ nínú ọlọ́wọ́ wa lọ́wọ́ sọ̀tàn ní ọ̀tà nígbà ọ̀rọ̀ kìíní òun ni kọjá sí gbogbo ń dé ìyẹn tọ́lọ́ bá pàṣẹ pátápátá òun lẹ́sẹ̀ ló wọ̀ sálábà pèsè rẹ̀ jọmọ lára àgbàgbọ́ náà ó ní nípa bá tún wá nígbàgbọ́ nínú ọlọ́run bá tọ́ tá a wá ń ta lápá lókè tí o fi ọlọ́run bá pè fún àwọn ìṣe tó tún wá kù sí ìgbà àṣẹ tó bá tó gbà yẹn ìlú pé owó gbà yẹn bẹ́ẹ̀ ni ìlú kápá àlẹ́sìwá ìwọ nínú àwọn ìṣẹ̀lẹ̀ àti ìlú tó tẹ̀ lọ́wọ́ ìṣe ọlọ́run kò lè àpèjúwe tó dá sílẹ̀ lára nílé ìwọ̀n yìí wò. Akéde ìjọba fi tẹ olórí tán. Pẹ̀lú ìbẹ̀rù ọlọ́run pa ọlọ́run pa tẹ̀yẹ̀ sí ẹ̀. Ìfẹ́ olóore dáadáa lè gbọ́n nínú ṣe. Òní ní abẹ́lé ìwọ̀n yìí wọ̀ àárín ìṣúná. Olóògùn lọ́dọ̀ ọdún tó kọ́ kápá. Ọlọ́run bá ní wà ní gbàtọ́nà ní sí àlẹ́ ìbọn yìí wà ní ìṣẹ̀lẹ̀ ṣe sọ́wọ́ ní pẹ́ńtọ́n ó kù ìdíkọ́ kọ́mọ tó ìgbà lọ́wọ́ àlè ìbẹ́rẹ̀ ìlàjì ṣùhánà wọn tààrí èso tí ìmọ̀lẹ̀ láyé ń sọ orí tí gbogbo nǹkan tọ́lọ̀ bá pàṣẹ rẹ̀ pátápátá ìlànà ọ̀pálápá ti bẹ̀ gbogbo tọ́lọ̀ bá ti nǹkan bẹ̀ bẹ̀ àbúrò yẹrí àkórí ọ̀rọ̀ tó wọlé ká sọ lórí iṣẹ́ tí israẹli lọ ni wọ́n sọ àyè náà sọ̀rọ̀ sọ́nà ọ̀bà ààyè máa ń kọjọ náà ọba lọ́nà kan àbí kìí àpèjúwe tó dáa ọlọ́run fi àwọn ìbọ̀wọ̀ yìí kò ṣe é fún wa. ọlọ́run wà ní ìlú ìtàlá ìbọ̀wọ̀ yìí wà ọ́pọ̀ ìdí tẹ̀lé náà lé fa àtàwọn ọ̀rọ̀ ìlú. nígbà tí a lọ rí ìbọ̀wọ̀ yìí tó fi ọkọ̀ àádọ́rin ọdún tí àádọ́rin ọdún ti gbé nígbà náà ọlọ́run wà ní ìyá ọgọ́rin ẹ̀rọ ọgọ́rin ọdún ọlọ́run yìí lọ nílùú ọlọ́run tàbí. àwọn oníṣẹ́ tí ìwúta débi ara náà wọ́n nígbà tó lọ́dún tí àlẹ́bí kan yìí kò dábẹ́ àkéyọ̀ pẹ̀lú bí àlẹ́bí kan yìí ṣe tó àfi ọlọ́run àlọ́ sára ọgbọ̀n ìgbà á ó bá lọ dábẹ́ ìlọ́dà ìfọdún ó ń pè ní ìfẹ́ wọ́n ní bí àṣírí báyìí lórí eléyẹn ni àlẹ́bí ọ̀rọ̀ yìí mò ń lò ó ti dára lábẹ́ wàṣíṣàṣà àlẹ́ yìí àlẹ́kọ̀dọ̀ kọ̀dọ̀ òṣèlú yìí ó wá ó wá ní ìlera pọ̀ fún àdáni ìròyìn níbi tí wọ́n ti ń jẹ òwúra wọ́n ní ọlọ́wọ́ àti ìrọ̀ yìí gbogbo ìlú pé kúlé tó ò dé sùn nígbà tá a sọ pé kò dábẹ́ kúlé tó ò dé sùn ká sọ pé kò dábẹ́ fún un orí àlẹ́ ìsọ yìí sọ pé mo kó ìlera kí ìwọ ọlọ́run pàdé láti ìpínlẹ̀ ọmọ alọ́mà ìwọ ọlọ́run pàdé láti ìkẹkẹ yẹn mo wá lọ́ra ṣe nǹkan yẹn gbogbo tọ́lọ̀ fún àlẹ́ ìsọ yìí láti pátápátá àlẹ́ ìsọ yìí gbogbo ẹ̀ wàá gba mi sábà ọtí ìgbà àlẹ́ ìsọ yìí wà á lé fún wa ọlọ́run padà قال يا بني إني أرى في المنام أني أتبعك فانظر ماذا ترى النبي إبراهيم عليه الصلاة والسلام ó wá lọ́mọ rẹ̀ ìsmail ọmọ tó wá láìpẹ́ iye ọdún nígbà tó tó lọ rẹ̀ ó ní ìsmail ó wá wọ alásùmọ́lá rẹ̀ alásùmọ́lá ni wípé mo fẹ̀fẹ́ rẹ̀ nílẹ̀ mo gbọ́bẹ̀ sí ọlọ́mọ ìlú wá ló tó ìsmáìlì wá sọ pé ẹkùn àyíká tó mọ̀ ilé bàbá mi mo ti rán pa ọlọ́mọ àtẹ̀pẹ́ kò ṣe ṣe ṣàtẹ̀jú nínú ìlú ń ṣe àwọ̀ bí ọ̀sẹ̀ mi ó sì tóbi náà ṣe ìṣòro ọlọ́pàá lọ́fọ́ ẹ̀dára ó mí ní àlẹ́ ìsọ̀rọ̀ yìí wà rí nítorí pé àlátàwà àlẹ́ ọlọ́pàá ńlá wá ṣùgbọ́n mi lọ́wọ́ ìmísí látọ̀dọ̀ lọ́wọ́ tí àwọn àgbẹ̀bí ọmọ òfin máa fi lálàá tọ́mọ ń bẹ bá wọn sọ̀rọ̀ lórí jáde pé nínú ìsọkúsọ àti ìwíkúwì tí wọ́n ń gbé fún wa lórí ìgbà táwa ní pété orí pé àlẹ́ ìgbọ̀ yìí lọ ó jẹ́ ìjẹ́ pé tọ́lọ́ ń bá fún ìgbọ̀mọ̀ ìlú pa ọmọ ẹ̀rẹ́ ọmọ lánàá ìyẹn ọmọ rẹ̀ ọlọ́run fẹ́ tẹ́ ìjà lọ́bì kọ́ yìí ó wá ń lóṣù lápòjú á ń sọ méjì lókè yá lóṣù fẹ́ẹ̀dà àlá ó wá lálàá tó ń fi ọmọ rẹ̀. Èmi tó jáde lẹ́nu àlẹ́bí wa ìsmarí ìlú alẹ́ ìsàlá olùjábọ̀ sí ìlú tí ọlọ́run fún ìbọ̀ yìí ó ní pápá àdìmọ̀ ọ̀túnbà ètò wọn pa ọ́ láṣẹ kò ṣe àlẹ́bí ìbọ̀ yìí kò gbọ̀ngbọ̀ ẹ̀yìn ó lọ fún ọmọ rẹ̀ lọ́wọ́ ó mọ̀ fẹ́ pẹ̀lẹ́ ó mọ̀ fẹ́ pẹ̀lẹ́ ọlọ́run yá ìmọ̀ yìí wọ́n ti sọ dáhùn dáhùn yá. Ṣé ìyẹn bá jọ lọ́wọ́ bá gbọ́? Gbogbo tọ́lọ̀ bá pàṣẹ rẹ̀ pátápátá ìyẹn kí mọ́ ìwé ni àtúntò nípa ibi ńlá. Tó bá jẹ́ pé ní mọ́ ni àtúntò nípa ibi ńlá. Gbogbo tá a fẹ́ gbọ́ yín mẹ́sìn pátápátá òun ló ti wà nínú ìsòrí àwọn sálà. Àwọn sálà kò àwọn fàájì àdéhùn àwọn pé arábìnrin kan ní Zainab binti Jahsh Zainab binti Jahsh ó jẹ́ ọmọ fún àwọn ẹ̀kẹ́ nínú àwọn mùsùlùmí nínú ìṣẹ̀lẹ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ ni ọkùnrin náà wà táìpé ní Zainab nínú Haritha Zainab nínú Haritha ẹ̀rú ló jẹ́ fún ìyá wa Khadija àmọ́ nígbà tí kò díjà tó ti fẹ́ òṣìṣẹ́ Muhammad sọ̀rọ̀ wà. olójà tó ké gbogbo nǹkan tó ní pátápátá ó kó sí ìkápá àlẹ́kọ̀ọ́ Muhammad tó fi lórí bẹ́ẹ̀ ní àríwá ẹ̀rú bẹ́ẹ̀ ní àríwá ìgbà tí wọ́n ja ogun kẹ ni wọ́n kó lẹ́rú kò díjà wá bẹ́ẹ̀ ní àríwá àwọn bàbá àtìyá rẹ̀ wá ń wá káàkiri lẹ́yìn ìgbà tó gbọ́ rẹ̀ tán wọ́n wá ní wọ́n dúró rẹ̀ mọ́kà wọ́n ti wá dúró rẹ̀ ní mọ́kà wọ́n wá lọ pàṣẹ rẹ̀ wá sí mọ́kà wọ́n bá rí lọ́dà lọ́dà sábà tó bá wà. wọ́n wá lọ wá fún ìsáàlì lọ́dì pé ọmọ wa kan ó jẹ́ ẹrú lọ́dọ̀ yìí ìta fẹ́ lọ́dọ̀ yìí pé iye tí ibi tẹ́ ẹ bá fẹ́ tà ẹ sọ fún wa àti kówó lọ abẹ́rẹ́ àpàdà kúrò ní pẹ̀lú. Àdẹ́bí ní ẹ̀kọ́ ara yí balẹ̀. Àdẹ́bí ní kọ́ lọ fi bẹ́ẹ̀ wá gbọ́dọ̀ káàdì. Bẹ́ẹ̀ ni dé àdẹ́bí ní àtàrí sọ̀há àgbàgbọ́ jù. Ǹjẹ́ ló ń pẹ́ ní ẹni tó jókòó yìí? Orí Ádà àbí bàbá rẹ̀ yìí. Ẹni ilé ìkọ́ oníbẹ̀ẹ́ ni mo bà wọn náà. Ádà àmì ọ̀nkù mi lélẹ̀ yìí. Tọ́ àlẹ́bí wa sọ fún Zẹ́gbọ̀n àárín tàbí tí wọ́n wá fún èwo ni wípé iye iye tá a bá fẹ́ tà mọ́ àwọn ṣiṣẹ́ láti ra ọkọ̀ òmùgbẹ́ wọn. Àlẹ́bí wa sọ fún Zẹ́gbọ̀n pé mo lè sọ fún akẹ́kọ̀ọ́ mi tó o bá ṣe fẹ́ láti lọ àtẹ̀lé wọn lọ mo yọ dára láì lè gba kọ́kọ́ mọ́ wọn. Àmọ́ tí bá kí n tó kí ìṣòro láti wà pẹ̀lú ìgbà lẹ́kọ̀ọ́ àjẹ́ pé àwọn ewé kò bá mi rán lọ ó kì í ṣẹ̀tọ̀ pẹ̀lú mi. zainu ni ṣé bàbá kan lè ṣe dáa bí wà náà tó ti fi lọ. tó bá lẹ̀ rọ̀díìtù àbùkọ̀ bá kárí àmùsùn bóyá mo sì wà pẹ̀lú òun ṣe ọlọ́run bàbá rẹ̀ àti ọkùnrin wa ti wáyé kàkà nígbà tí ẹ̀ ní àti ẹ̀ ta ó sì yọ lọ sí pé mo wà lẹ́yìn báwo ló ṣe lọ mọ ìlú ànábi wá tó fi dáì ìgbà káàlẹ ànábi wá mú lọ́wọ́ báyìí àti fà lọ́wọ́ báyìí kó wá lọ sí kààbà tí lábá bá ti nífẹ̀ẹ́ èèyàn tàbí tí wọ́n bá fẹ́ sọ èèyàn bí ọmọ wọ́n sọ wípé áádá zayin ànábi wá lọ sí kààbà ànábi ní áádá zayin ló wà Muhammad áádá zayin ló wà Muhammad ana minni wa huwa minni huwa minni wa ana minni tí lágbá bá fi sọ báyẹn ìtumọ̀ rẹ̀ ní pé wọ́n ti sọra wọn ní bàbá àgbọ̀mọ́ débi wípé níjọ́ tẹ́lẹ̀ ìjọba kó ní ọwọ́ òjòjú àná àlẹ́bí wa ṣe bẹ́ẹ̀ pẹ̀lú zaid zaid wá dàbí ọmọ fún àlẹ́bí níjọ́ náà ọlọ́run bá wò tí sọ ayé àkàlẹ̀ tó sọ adoption of child ká adopt ọmọ náà ká sọ gbogbo wa ọlọ́run tí sọ ní ìwọ̀n nígbà ìbéèrè bíi ànábì yìí ànábì yìí ó zayin bọ́lẹ̀ káríkà ó wá di zayin ní muhammed gbàgbé zayin ni wá fẹ́ fẹ́yàwó ẹni tó wá wù òun ni zainab bintu jash zainab bintu jash ìdílé tó ní fọ̀ lẹ́kọ̀ọ́ ànábì wa sọ fún ọ pé mo fẹ́ fẹ́ dáínàbù ọmọ yìí mo dáì ọmọ mi àwọn ẹni ìwà ajá ní àwọn ọmọ dáì kì í sọ ọmọ bíbí wọn ẹrú ló jẹ lọ́dọ̀ rẹ̀ àwọn òpópó fẹ́ràn dáìbì náà dáìnàbù fúnra ẹ̀ náà sọ pé òun ò fẹ́ràn òun kú yọ́nú sóun fẹ́ wà lẹ́yìn alẹ́bí lè ní wọn ní mo bùkátà fìyàwó ọmọ mi ló fẹ́ fẹ́yàwó ó sì ní wọn ní kó fẹ́ fẹ́ wọ́n náà wá sọ pé kò wù ọ ṣùgbọ́n tó fi ń gbé òǹfẹ́ ní pẹ̀lú kó jẹ́ mú ọ̀rọ̀ yìí wá ń pẹ́ lẹ̀ ọlọ́run wá sọ ááyà àkàlẹ̀ fún àdékọ̀ pàtàkì ọ̀dọ́ ìṣẹ̀lẹ̀ bàǹkà rẹ̀ lùmùkùn wàlà mùkùn ìdàtì ìdà àkọ́dọ̀ lọ́wọ́ wọ̀rọ̀ sórí àmọ́rọ́ ayélujára fún ìlànà ọlọ́run tẹ́yọ̀ bá jẹ́ mùkùn lọ́pọ̀ ìgbà bá jẹ́ mọ̀bìnrin lóbìnrin tọ́nà àtàlẹ́ yìí bá ti fẹ́ nìkan tọ́nà àtàlẹ́ yìí bá ti yọ́rọ́ sí nǹkan kò tọ́ kí èèyàn tún ló sọ bí ìmọ̀ kò tọ́ kí èèyàn tún ní choice náà lẹ́yìn tó kò fẹ́ yìí kò gbọdọ̀ bí ọ̀ṣẹ̀ níbi àṣẹ rẹ̀ láti ìmọ̀ni àpapọ̀ ìmọ̀ni ẹnu láti sọ pé láìláà ìlànà ó gbọdọ̀ wà nínú ọkàn bẹ́ẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ ó gbọ́dọ̀ kàn fáàmù iná ẹ̀ bá tó. tó bá fẹ́ lóòótọ́ ìlàbàjọ náà bá sọ tá lọ sọ̀rọ̀ pé àdúgbò mi là lè la ìgbàgbọ́ nínú náà tọ́nà bàbá ti ń fẹ́ nǹkan nǹkan bí òkòtò wá lẹ́yìn tọ́nà ọmọ fẹ́ lórí màkàlà ìmọ̀ mi kò tọ́ sí ẹ̀ka tó jẹ́ mi ní wàlámù mi nà sí fún ẹnìkan tó jókòó ìdá ọ̀dọ̀ lọ́rùn ọ̀rọ̀ àwọn tọ́nà bá ti dé ìlànà kalẹ̀ ó gbé ìdájọ́ kalẹ̀ nǹkan kan ní gbọdọ̀ wá. lábẹ́ wípé àlìyé ìmọ̀ ló bìtà lábẹ́ àlìyé ìmọ̀ ló bìtà àwa gbọ́dọ̀ kú níbẹ̀ tí ó mọ̀ sí aláṣà wípé kò síbi tágbà ìwé gbà kò síbi tágbà ìwé gbà ìlọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlẹ́yà tí wọ́n rí ní chọ́ọ̀chì pé mùsùlùmí ni wá ìtọ́nà àwọn ìyàwó àjọkà orí sáà ojú ìmọ̀ lórí òkè orí gbogbo oníjọ́bù tó ń pè ní sílé ọba kò kìlọ̀ sí mọ́sálásí kò kí ń ṣe mọ́ni tó bá wà ní mọ́sálásí gẹ́gẹ́ bí ìmọ̀ mọ́sálásí tó bá dàsìkò òun amúra rẹ̀ àti owó àti ọ̀ nínú ní àdìwọ̀lá ni wọ́n ti máa sọ̀rọ̀ òkú ìyá wa gbígbà àdúrà láwa bẹ́ẹ̀. Ilé ìwé ìṣèlú máa ń lè wọ́n kẹta tó mú nínú ìwé ìṣèlú mi ní o. Kódà àwọn tó ṣe mùsùlùmí. Ẹlẹ́yà àti lọ chọ́ọ̀tì kìí ṣe mùsùlùmí. Ìdásọ̀gbóyè tó dásọ̀gbóyè ni ọlọ́run òbí kẹta ṣe sọ̀rọ̀. Ìbá ti gbọ́ lọ́wọ́ bá gbọ́ ẹ gbọ́dọ̀ dáṣù kan ní ìjọba pèsè ìjọsìn. Kẹ̀rí lábẹ́ báyìí, òun ti gbogbo tó bá jẹ́ ìjọsìn. mùsùlùmí na àìdá sí. ọlọ́run kó bá nínú àwọn ilé ìtìlẹ̀ àtúbọ̀ ní bàbá àbájá wà ní káàkiri. Bẹ̀rẹ̀ lè tẹ́ kámọ́rù lẹ̀ á ó sì pé ẹnìkan lè wà ní òkè ìlú náà pé ilé ìrẹ́lẹ̀ yọ lọ ìgbàgbọ́ lóòótọ́ àǹtú mi nà nílá ìgbàgbọ́ nínú ọlọ́ọ̀bá ìlà ìlà àhà ẹ kọ́kọ́ dì náà gbogbo tí wọ́n ń jọ́sìn fún lẹ́yìn ọlọ́run láàrínlá ẹ dì náà gbogbo tí wọ́n ń jọ́sìn fún kílẹ̀ wá bí òun lé tí ẹ̀wọ́ bí ọdún egbó tí wọ́n bí nílé àbọ̀kì sọ yìí pé tẹ̀ sọ́jọ́ àbọ̀kì. lókùn gbàtẹ́ fi ṣe Islam ẹ̀ gbọ́dọ̀ tó padà wẹ̀yìn mọ́. lọ́kùnrin àti lóbìnrin ẹ jẹ́ ká gbó lórí lórí tá a láàgbàjọ lórí tá a láàgbàlẹ́sìn. Amókè sọ́ọ̀tù, amókè sọ́ọ̀tù. Kí sì sọ́ọ̀tù ọ̀dọ̀? ó lè mú kẹ́sẹ̀ ìwòye ẹ̀ ẹ̀já gbà lásàkà ibẹ̀ nìṣẹ́lẹ̀ wà ọlọ́ọ̀bá ní olùkọ́lù ìṣẹ̀lẹ̀ nìkan afá wọlé àtẹ̀sẹ̀lẹ̀ ó kó tó wà ní ṣèkọ́ ẹ̀dúró sínú ìsìlámù kan pátápátá tọkàntọkàn tẹ̀mítẹ̀mí kílódé àdúgbò ìsìlámù tọkàntọkàn táà ní ṣe tẹ̀mítẹ̀mí àmọ́ àfarasin lọ́wọ́ ó bí ṣùgbọ́n òṣèré ó ṣe tọkàntọkàn yìí. ó pín sí ó ya na ara yìí láwọn tó jáde pé ọlọ́run ní ìtura káàbọ̀ tó dà sí yàrá àwọn táwa mọ̀ pé tá a gbé lọ́wọ́ ẹ̀sìn tó tá a ń fara fún wa ọlọ́run tó àdẹ́bìnrin àlùtù ìmìnà bèèlà ìpele àkọ́kọ́ orígun àkọ́kọ́ pé ìgbà ọlọ́run bá kó nígbà tó lọ́wọ́. ìgbà tó ní ọlọ́run tí gbogbo tẹ́ ẹ bá wá káàkiri gbogbo tẹ́ ẹ fẹ́ pátápátá ọlọ́run yá ṣe ẹ̀wẹ́ bí èèyàn ń wọ́mọ ọlọ́run yóò ṣe bí èèyàn ń wá ọlọ́run yóò ṣe bí èèyàn ń wá àgbéga lẹ́nu iṣẹ́ ọlọ́run yóò àtẹ́bí wà á tún mi lẹ ìrúsùn o gbọ́dọ̀ nígbàgbọ́ ní gbogbo àwọn òjíṣẹ́ ọlọ́run gbogbo àwọn òjíṣẹ́ tó ti wá sáyé pátápátá mùsùlùmí nígbà wọn gbọ́ ó wá pín méjì àlèyé máa lo ìrúsùn jẹ̀mí àìsàn wàlèyébẹ́ẹ̀ ìlànà Muhammad sallallahu alaihi wasallam àgbà gbogbo àwọn àmẹ́bí ọlọ́run bá tó ti wá àádà ọdún ló ti lápapọ̀ òjíṣẹ́ ni wọ́n fi wọ́n báyé gbogbo àwọn a wà nígbà lọ́dọ̀ ní Muhammad sọ̀rọ̀ náà wà nílá tẹ̀sí ìlànà ìgbàgbọ́ táwà ní sí ànábì Muhammad sọ̀rọ̀ náà wà òun wá ní àlàyé nínú ànábì Ìsá ní òkú ìkórìíra tá a bá ní sí àwọn tí wọn ti ń ṣe mùsùlùmí tí wọn jẹ ti yóò àgbọ́dọ̀ ìdílé ọgbà níbi ìrìn sáwọn gẹ́gẹ́ bí alẹ́bí ọlọ́run bá ìmọ̀ ní èèyàn pé tí èèyàn bá nígbà tó nígbà níbi ayé ka alẹ́bí ọlọ́run. àwọn àpá alẹ́bí yìí sálé ló ti wọn bọ́lá ọba ṣe kọ́lé. àpá alẹ́bí yìí sálé ló ti wọn bóun fúnra rẹ̀ ṣe níbi rẹ̀. níjọ́ sí alẹ́bí yìí sálé wọ́n bí lórí ìtẹ́ ọ̀rọ̀ ló kọ́kọ́ sọ kí ló wá sọ jáde ìní àbẹ̀tẹ̀ nà ó lẹ́nu ọlọ́run kan lò ó kúrò àdàdé nǹkan mi ẹ̀rú ọlọ́run balẹ̀ àdàbẹ̀ ọlọ́run sọ̀rọ̀ àdàbẹ̀ ọ̀sán àárín gbàgbọ́ wa ni ìwà ní gbàgbọ́ tí àdàbẹ̀ Muhammad sọ̀rọ̀ àtàrà láàrin àwọn àdàbẹ̀ ọlọ́run wọ́n apá tí àgbọ̀dọ̀ alẹ́ máa hàn wá ìlú náà ní wípé àmọ̀ tẹ̀lé sí àlẹ́ ìgbàkan. àmì jẹ́ kí ọ apá àmì ṣiṣẹ́ takò gbogbo tí àlẹ́ ti bá dà kalẹ̀ ọlọ́run jẹ́ ká tó lè dáadáa. ìjọba bá sọ nípa tí tó bá já sí pé ó ń fẹ́ làlẹ́ kọ̀ọ̀kan lọ sọ̀rọ̀ ọdún mẹ́tàlá kí ló dé lọ́kàn báyẹ̀ pé ọ̀rọ̀ yìí mọ́nì. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ yóò kú ká ló fi gbé kí wọ́n ń bí kọ́ láàárín yìí mọ́nì. wọ́n náà ọ̀rọ̀ tó jẹ́ pé alọ́rẹ́ ni wọ́n wá. Yorùbá bá irun tó àti tòkòtò tó lẹ́yìn. Òun lè ka fọ́tò sí òfin mú gẹ̀gẹ̀ yìí. Níbi tó dúdú àti ibi tó dúdú. Ọgbọ́n ọgbẹ́ ọ̀la ló ti pàṣẹ. Ṣáàjọ́ kò ọ̀tà gbẹ́gbẹ́ ìyàwó dákọ̀ sí sáàjọ́ ti sọ. Ìtújẹ́ Ímẹ́lì ìtújẹ́ ìsìláàmù ìrọ̀jì ti pọ̀. Àwẹ̀ jíjà ìkẹ́kọ̀ọ́. Àwọn olùkẹ́kọ̀ọ́ ìrẹ́lẹ́gẹ́rẹ́ kù tó máa ń fi. Ìjà pípẹ́ tí ò bá sí bẹ́ẹ̀. ẹ̀rú òní pàdé náà dànù. Gbogbo táwọn gbogbo está wẹ́rẹ̀ wẹ̀rẹ̀ ló jẹ́ pé yóò ti papọ̀ yóò pọ̀ ní ti ẹ̀sìn pátápátá àdébí pàdé rẹ̀. Kò sí kẹsàn-án rẹ̀ tẹ̀lé ọdún kí ẹ̀yìn. Nínú àṣẹ àdé Muhammad Sọ̀rọ̀ àwọn ọ̀dọ́là nínú àwọn àjọkùnrin. Ṣí ẹ̀ gbọ́dọ̀ owó kékeré. Ara yí máa ń yìn. Ọ̀rọ̀ ẹ̀yìn ni pé kẹ́ ẹ tó bá lọ́ọ́ bí bá sọ̀rọ̀. ọlọ́wọ́ bá gbọ́dọ̀ sọ ààrẹ náà èyí kò tó ṣe fún ẹ̀mọ́ àá bá tẹ̀lé ọ̀rọ̀ wí ìwà lẹ́bi sọ fún mi wípé èyí kò tó ṣe fún ẹ̀mọ́ àá tẹ̀ bá jẹ́ sí ọ̀rọ̀ bá tẹ̀lé ọ̀rọ̀ wí ní ìdí àdáyé ní kẹ́ tẹ̀lé yóò ṣe lóko fún ọ̀rọ̀ ibi ìtẹ̀lé ìdí àdáyé ibi ìtẹ̀lé ìdí àdáyé ibi ìtẹ̀lé ìdí ìfẹ́ ẹ̀ṣọ́ wọ́n yẹ ìrẹ̀lẹ̀ ìgbéyàwó ìgbéyàwó. Ìtẹ̀lé àdẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìṣòro máa fẹ́ náà. Òun lẹ́ẹ̀ni ìgbàgbọ́ nínú àdẹ́kọ̀ọ́. Ẹ̀gbọ́n wá ní ti àdẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ̀ lẹ́sẹ̀ mi. Ìdí àdẹ́kọ̀ọ́ fi kalẹ̀ ìlẹ̀ gbọ́dọ̀ ṣe. Tẹ̀bá lẹ́ẹ̀ni ti àdẹ́kọ̀ọ́ àwọn ọmọ ìṣòro máa wà ní Ese producto inverso de un empleador. No puede o así ah, lo digo. Màá ṣe sí wọn sáà náà ti pàṣẹ fún wa. Bẹ́ẹ̀ pé lóòótọ́ tá a bá ní fi àlẹ́ wà hàn lọ́sẹ̀ kẹ́lá, ọ̀rẹ́ yẹn ni ká tẹ̀lé àlẹ́ wà hàn. Ọ̀rẹ́ yẹn ni kẹ́rin lára wa pé á mo ṣe ń rìn ìlú ní àṣírí oníṣúlẹ̀ níbẹ̀rẹ̀. Ọlọ́run bá yọ̀ fún àgbẹ̀ wọ́n mẹ́rin àtàrà kọ̀ọ̀kan sí ọ̀rẹ́ ìlú wọ́n mẹ́rin àkàkọ̀ ayọ̀ fún àgbẹ̀ méjì wá ní ìtẹ̀lé àlẹ́ Muhammad sallallahu alaihi wasallam méjì ní ìgbàgbọ́ ní oníṣẹ́lá Muhammad sallallahu àlẹ́ amúrú wà ní àlẹ́ ìta àlẹ́bí ní ká ṣe àti ìta àlẹ́bí ní ká lọ́ṣù inú ìta àlẹ́bí ní ká ṣe àlẹ́bí ní kò àti alájọ́ kò ní ká fún ìgbà wálẹ̀ àlẹ́bí ní kò àti alájọ́ kò ní tá a sọ sòkòtò wọn ọ̀dọ̀ ìgbé tó kú sẹ̀ àlẹ́bí ní sọ bẹ́ẹ̀ kẹ́rí òṣìṣẹ́ láwọn àwọn àbí àwọn alágbọ́ta olùrànṣọ lọ́wọ́ èèyàn gbogbo ni wọ́n àwọn àmọ̀gídà tó ga lọ́wọ́ tí wọ́n láṣọ kí wá wọ̀ ọ́ láṣọ wá ṣe gbogbo ilé ìlú pátápátá àwọn abẹ́yẹ àlẹ́bí sọ̀rọ̀ wà àtọ̀ àlẹ́bí ni mà á sọ̀rọ̀ bílẹ̀ nípa àbẹ́lẹ̀ bílẹ̀ ìjẹ́ ọ̀sìnà gbogbo lọ́wọ́ lọ́wọ́ pátápátá tó bá fi kọjá kókó lẹ́yìn ọlọ́run la fẹ́ sùn ọlọ́run la fẹ́ jọ́sìn ààfin yẹn ọlọ́run la fẹ́ sùn àti láti sírí àbẹ̀láì tó lọ sọ̀rọ̀ òkè ọdí àlàáyé òní ilẹ̀ àyàdí jíjọsí ẹ̀sìn tá a gbé lọ́wọ́ yìí ó pèsè fún síríọ́sìn fẹ́yìndà ọ̀sẹ̀ tó lóhùn ìbílẹ̀ hajj tẹ́ ẹ bá ti líìsì ẹ̀ pẹ̀lú àpàtà ìdọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ olùgbé tí wọ́n bá wọ́n fẹ́ ṣe ọ̀dà lẹ́tọ̀ọ́ pé àpáàtì òwà wa yóò kó àwọn dáná sí lọ́wọ́ tí agbọ́dọ̀ láti jẹ́ àpèsè dà lẹ́ni àtúntò ilé ìwòsàn. Tá a bá fẹ́ bára wa sọ ọ̀rọ̀ olójú ọ̀rọ̀ ẹsẹ̀ kayọ̀ ẹ̀tàtímẹ́tì tó fẹ̀. Tàyìmọ́ bọ́ tàyìmọ́ ṣe kọ́. Ṣùgbọ́n mẹ́sẹ̀jì olójú ẹ̀sẹ̀ alẹ́ pàtàkì òṣìlọ́tà àwọn èèyàn àwọn èèyàn jẹ́ mùsùlùmí sọ́wọ́n ṣẹ̀ṣẹ̀ àwọn èèyàn jẹ́ mùsùlùmí sọ́wọ́n ṣẹ̀ṣẹ̀ nípa ẹ̀sìn tòní ìdádúró nǹkan tó pọ̀ gbogbo àwọn ẹ̀yà wa tẹ́kọ̀ọ́ tó wà ní kàlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ wọn bí wọn sí wẹ́ẹ̀sì ni tàbá sọ pé kí wọ́n á kí òun tù ọ̀pọ̀lọpọ̀ fi tẹ̀sí láti tẹ̀sí tàbá bẹ̀rẹ̀ tàbá tẹnu bọ̀ ọ̀rọ̀ pé bóòdì nǹkan àlejò nǹkan oṣù obìnrin nítorí kí wọ́n lè perfect níbẹ̀. Tàbá aláǹfààní àṣìlò wákàtí kẹta fún mi. Ìtawà tó kọ́kọ́ ṣe àwọn òbí ńlá ìṣe ẹ̀rọ إنه لكم آية على سيفة سوى القرآن يقول لكم entertainment kọ́ la wá ṣe é káwá kò ní ti bára ẹni sọ̀rọ̀ pẹ̀lú àbí wá sí ẹ̀ inú fẹ́ kó tó bẹ̀ ojútọ̀ ọ̀rọ̀ kì í dùn mọ́ ẹ̀yẹ rẹ̀ ó kúrò lọ́wọ́ alábọ̀dé àpòjútọ̀ ọ̀rọ̀ kọ̀ṣẹ̀ bóòlù ṣe pẹ̀lẹ́ tó tẹ̀ láti àdébùmọ̀ àpapọ̀ ìṣòro àrùn tó wà nínú ẹ̀tẹ̀ láti àdébùmọ̀ àpapọ̀ gbogbo táwọn mi wá kéde láyé pátápátá ìṣẹ̀lẹ̀ àti ẹgbẹ́ bẹ́ẹ̀ ma. Àbí àárí àpòlọ́ àlẹ́kọ̀ọ́ àwọn ọ̀rẹ́ tí máa rí fún tàbí ajálẹ̀ sí àlẹ́ àárí ẹni ní pẹ̀lú pàtàkì. Àbí tààlà ara wà sí tààlà ajálẹ̀ sí máa lẹ́kọ̀ọ́ àwọn ọ̀rẹ́ Hájà nínú ń pè bá ọkàn wa, hájà nínú ń pè wá, tàbá ní bùkátà sí àlòó àpòfẹ́ káyà kan ìwà rántí òkè àpá yóò àbí ó sì rántí àyà yẹn ló bá ti sókè ẹnu ṣàlà tó sáré lọ àyà yẹn. ó dà bí wọ́n bá lọ nísìnyí tí ẹ lóhùn náà fi tẹ́lẹ̀ lókùn sí yẹn ọ̀dà àpá àmọ́ bá lọ rọ̀ òkàtà ló mọ lókùn bá wọn kà yẹn. àìsílẹ̀ ọ̀sìn ní káàpá alájà náà ti lò tó wà sí. omi tó kọ́ta fẹ́ bá wọn sọ́kùn náà. Tàbáwo lọ́rọ̀ yìí máa ń ní ìgbà ń lọ bíbà sí ìyẹn bíbà yìí. Àlìmọ̀ ní gbèdà, àtúnlẹ̀ gbèdà, àtúnlẹ̀ lọ́rọ̀ sùn. Káyé ìgbàgbọ́ lọ àwọn àdẹ́bí ọlọ́run, òṣìṣẹ́ náà Muhammad sọ̀rọ̀ àdàlá. Inú tá àdẹ́bí ni wọ́n bá wa tá gbọ́dọ̀ lápọ̀ sí. Wọ́n làwọn nǹkan kéékèèké àwọn nǹkan tó ké wẹ́rẹ́wẹ́rẹ́ ní ṣùgbọ́n odidi ṣẹlẹ̀. Bí ìyẹn lè ti jẹ́ mùsùlùmí, àdúrà sáà ń ṣe fúnra pé kọ́lọ́ lẹ́bìlẹ́ bíṣọ̀pù tó ọkùnrin bá wọlé yóò wọ̀ náà ìyàtọ̀ wà láàrin tẹ́bálẹ̀ yóò wọ̀ náà àti tẹ́bálẹ̀ yóò rà nínú náà méjèèjì làwọn kò sọ̀rọ̀ àtẹ̀yọ́ wọ̀ yóò kó bẹ́ẹ̀ àtẹ̀yọ́ rà fún bẹ́ẹ̀ ọlọ́wọ́ fi kò sọ̀rọ̀ wa ṣùgbọ́n tí òkúrò rẹ̀ bá wọlé yóò wọ̀ náà àti Lẹ́bí lòótọ́, ìmẹ́lì ìgbàgbọ́ ẹ̀yìn kọ̀ọ̀kan ẹ̀fẹ̀ kó àwọn ẹ̀yìn ọkùnrin bàbá múra tó kò ṣe múra ni. bọ́ọ̀mù wa bá dàgbà tàbí àbálẹ̀ ilé ó tọ́ ó jẹ́ pé ó yẹ kó ti dérò bọ̀rọ̀ dérò bọ̀rọ̀ yà á. àá sì wọlé ní pé àbẹ́bí mi bá ti gbọ́dọ̀ kò sílẹ̀ àbẹ́bí mi ọlọ́run ló parí láti ṣe ìṣòro bọ̀rọ̀ yẹ kí n bá ìrún mú àbí kí n lẹ ìrún mú nílẹ̀ sùúrù ní ká lẹ ìrún wálẹ̀ ká fi ìrún bọ̀rọ̀ yẹ súnà àdébà ara ìgbàgbọ́ tí àdébà ìtàlẹ́ fi wà fún wa inú tàbí ìlú wa fún wa lọ́gbà àwọn ìpè òun ẹ̀ ẹ̀ yá ọlọ́run ọ̀rọ̀ pàṣẹ alẹ́ kó pàṣẹ pàdé mọ́ yá ẹni àtẹ́jú ọlọ́run ìlú àtẹ́jú ó ní àìsàn wa rẹ̀ sọ fún àwọn sọ fún àwọn ìyàwó àwọn ọmọbìnrin wàgbàdà síkà àtàwọn ọmọ rẹ̀ obìnrin wà ní sáì obìnrin àti àwọn ìyàwó àwọn obìnrin ní ìlú ìgbẹ́ àlẹ́ ìjẹ́ tó jẹ́ra rẹ̀ ẹ̀yin obìnrin tẹ́ bá fẹ́ tẹ̀ lábẹ́ lábala àtìgbà lọ sí ìlú sọ ní sálẹ̀ mi mú wa òní kóbìnrin ló ti tó ara rẹ̀ ìyẹn ò sí ẹni kóbìnrin ó wò tẹ̀lé bá kẹ́rí gbogbo tẹ́ ẹ̀wọ̀ lásán pátápátá léèsì ni jàkáàdì ni àǹkárá ni ọ̀sán ní gbogbo ẹ̀. yẹ̀lbá àbúrá tó gbàgbẹ̀rẹ̀ eré ìtawọ̀ ẹlẹ́ àwọ̀ ẹ̀ òun ni wọ́n ti kẹ́ gbé ìlú ní ẹ̀ bá fi sọ̀sọ̀ àti ọlọ́run bá fi ṣàlẹ́ pàtàkì. Gbogbo ọ̀tá àdúgbò yìí mú mi yìí wá alhamdulillah. Ṣùgbọ́n iṣẹ́ ni ó sọ wípé lẹ́rù ìgbésẹ̀ ìyẹn wà. Àpapọ̀ yín mẹ́rin yẹn òun dàkúrò wá sí ẹ jẹ́ kí mẹ́lì kó tó wa ṣe ẹ jẹ́ kí wọ́n rí ìsọ̀rọ̀ wa ìṣesí wa gbogbo ẹ̀ ní ibẹ̀ ní bẹ́ẹ̀ kọ́ bí blessing mi. ọlọ́run ti wá lẹ́bí sọ fáwọn ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ wọ̀nyí wọ́n lé sáàyè òbí ní gbogbo àwọn ọmọ ẹgbẹ́ tó kù níkì kò sí àwọn àti obìnrin kò sọ̀rọ̀ obìnrin àlẹ́ bíbẹ̀ ṣùgbọ́n obìnrin mọ̀ nínú ìṣe mi lọ sí ẹgbẹ́ lọ́dún pé torí o fẹ́ wọ̀ jáàbù o fẹ́ fojú o fẹ́ forí o fẹ́ wọ̀ jẹ̀ bábà kò ká ọkàn rẹ̀. àkókò lágbájá ó yẹ kí ẹni máa wọ̀ jẹ̀ báàbù náà àbúrò ẹ̀ sọ fún kó ká bú. ìwọ ló kàn ọlọ́ni ìrẹ́ àtẹ́bí sọ fáwọn ìyàwó rẹ̀ àwọn ọmọ rẹ̀ obìnrin àti àwọn obìnrin mòmìnir ọ̀nà olóògbà kan ọkọ rẹ̀ rẹ̀ kù kí la fẹ́ máa bá ẹnì kẹta sí pé àpàlàpẹ̀jọ gẹ́gẹ́ ti gbòyàwó yìí ìwọ kọ́ ló gbòyàwó rẹ̀ lójú. ipò táwọn ọkọ wà ní kíkà ṣe yàn sí àfọ a ṣe yàn sí àfọ wọn tí wọn bá kírun ẹ máa kírun wọn àfi ọlọ́run níbi ìrọ̀lọ́ kírun wọn. bẹ́ẹ̀ láṣẹ yàn sí àfọ wọn tó bá jẹ́ ìjà ìbọn tó bá jẹ́ pé ìwọ ló bá kó ìyàwó rẹ̀ lójú níjọ́ sí ẹ̀ lájọ sí papọ̀ mọ́ yóò dẹ̀ gbọ́lẹ̀ ẹni yóò dàbò lórí ó ti bá ti lọ ṣùgbọ́n tó bẹ̀rẹ̀ bá gbà gẹ́gẹ́ bí àṣẹ ọ̀rọ̀ gbogbo wọn lọ́wọ́ fà ní láwùjọ wáyé kò ní sí ìyẹn ẹ̀yin lọ́lọ́run rẹ̀ àgbẹ̀bí kíkẹ́ gbà á ẹ̀yin ìyá akẹ́kẹ́ fẹ́ tẹ̀lé lọ́wọ́ tó bá ti gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ orí bí ọlọ́run bá yọ̀ ọ̀dà láwà àjùbọ̀ pé tẹ́ ẹ bá ti dàgbà dé lẹ́wù ẹni tí wọ́n wù ú ẹ̀ lọ́dà obìnrin ti fa ẹ̀wọ̀n fi rẹwà ìyẹn wọ́n dàgbà dé bẹ́ẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé ìyẹn ti jáde kó níbi nínú ẹni tí wọ́n sọ pé wọ́n ń wọ́pọ̀ àbòwọ́ ọkọ̀. àlùkọ́wá yìí ló ń lẹ̀ sá ọlọ́run tó bá gbé àwọn obìnrin tí ọdún orí sọ síwájú oṣù tàbí bẹ̀ táwọn bá tó wọn bá lókè jù. ṣùgbọ́n ìyẹn obìnrin tẹ̀sí jẹ́ ọ̀sọ́rọ́ àbí ìyáálé lé àṣẹ ọlọ́run tẹ̀yìn náà bá bẹ́ẹ̀ tẹ̀lé bẹ́ẹ̀ bá dé ìgbàgbọ́ gbogbo ọ̀nà táwọn ẹni bá fi pàṣẹ nǹkan àmọ́ ń tẹ̀lé àti àlẹ́kọ̀ọ́ mọ́kànlá. àlẹ́kọ̀ọ́ mọ́kànlá ní sọ̀rọ̀ mọ́ àlẹ́sẹ̀lá nígbà tó wọ mọ̀dínà ó bá àwọn baálé ilé lẹ́yìn tó fi níyàwó mẹ́jọ. ó wá gbà láwọn lọ́dọ̀ àlẹ́kọ̀ọ́ mọ́kànlá sọ̀rọ̀ mọ́ àlẹ́sẹ̀lá. àlẹ́bí ni pé ìyàwó mẹ́jọ lọ yẹ mẹ́rin tó bá tẹ ọlọ́run tó bá wù ọ́ jù speaker. Take the battery. Àlẹ́bí sọ̀rọ̀ wá àmì sọ́lá. Àlẹ́bí nínú àwọn obìnrin méjèèjọ ìlú ló wọ́n ni. Tó bá wúlò wọ́n, kò mẹ́rin yìí ni. Gbogbo ẹ̀ tó bá tí ìyè mẹ́rẹ̀ẹ̀rin tó ń bẹ lọ́nà rẹ̀ lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ní bẹ lọ́nà rẹ̀ wá pẹ́ka àwọn wáyé bí ìbá wọn. àwọn ẹ̀rọ wọn máa ń fi ìjọ yẹn pé wọ́n ní kò gbọdọ̀ tún mẹ́rin kò pé kò gbọdọ̀ kò gbọdọ̀ tún mẹ́rin lọ lábẹ́ òòlù ẹ̀yọ ọ̀gá rẹ̀. ìyá mi ìrọ̀lẹ́ tí wọ́n bá ti wá dábẹ́ òòlù kan náà wọ́n wá lè fi mẹ́rin lọ òkè ọlọ́run àwọn ọkùnrin ní bá ṣe olùwà tó ọlọ́ni ẹ̀lẹ́fẹ́ méjì ẹ̀lẹ́fẹ́ mẹ́ta ẹ̀lẹ́fẹ́ mẹ́rin ọlọ́gbọ̀n bá sọ̀rọ̀ wà lọ ìkọjá nìyẹn. àwọn tí wọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n ti láti wọ́n ti láti wọ́n. bí ara ń délé aṣọ bí àjọ ọba lọ àgbàdo ìgbọ́ òun náà ní àwọn obìnrin àmọ̀tẹ́ láti àwọn ọmọ wọn. Ìjọba tó yẹ ní lómi ní ṣe nǹkan bí ẹ̀rọ ọlọ́pọ̀ ṣùgbọ́n ní lómi ní. Lọ́kùnrin àti lóbìnrin, ọlọ́run ní kẹ́ẹ̀kẹ́ dáadáa fáwọn ọkùnrin, kódà tí wọ́n bá ṣe dáadáa sí wọn. Ṣẹ̀rí lómi ní ni ó máa tẹ̀ láti ọlọ́run nígbà tí ò tẹ̀ sí ìfẹ́ lọ kò rọ́ lọ́rùn nígbà tí ò lọ́rùn ẹnu nílé ọgbọ́n níṣe kò lọ́rọ̀ tó yóò sọ jáde lẹ́nu kò kí kò wá kí á rè ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọlọ́run ní àṣẹ ọlọ́run ní pé kò gbọ́dọ̀ wá sí ìta ọ̀rọ̀ rẹ̀ àlẹ́kọ̀ọ́ àwọn ọ̀sán kan ti sọ̀rọ̀ fún àwọn àgbẹ̀ rẹ̀ lẹ́yìn ìdíjìnàwó jàǹdà tútù wà nínú rẹ̀. ọlọ́pàá aláṣọ ọ̀dọ́lá kò ní dà wà láàmú yóò bá lè tún àwọn tá a jẹ ọkùnrin yóò tún wá ṣe yóò tẹ ìbẹ̀rẹ̀ náà ṣe ibi tá a bá kù sí ẹ̀bá lè jì wá ẹ ṣe lọ sí àfin wa ṣùgbọ́n kò kàn ní pé òun máa bọ́kọ̀ rẹ sọ̀rọ̀ bí ò ti tọ́ bí ò ti yẹ àlẹ́ lè kí èsì ìpínlẹ̀ òkúta nígbà tó ti wá dára mọ́ tó o bá ń wà ní dẹ́gbẹ̀ àròpọ̀ rẹ̀ lókèrè bó o bá sì wọ dẹ́gbẹ̀ àròpọ̀ rẹ̀ lókèrè ọ̀gọ̀rọ̀ làlẹ́ mi sọ nínú ẹ̀kọ́ tó ẹ̀ káwọn obìnrin lọ kọ́ nínú tó ẹ̀ káwọn afáàlú ṣe wá láǹfààní orí ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin wọn ò ṣàdédé dìdàkudà sí wa lọ́wọ́ ìwà tiwa náà wọn wà tó gbọ́ wà sí. kánú bá gbọ́dọ̀ sí ẹ̀hà ní gbọ́dọ̀ sí lẹ́gẹ̀ẹ́ ṣe ìpínlẹ̀ ọkọ̀ mi ìfọ̀kọ̀ tó ẹ̀ fún ọ̀yà ló ti yà. ọlọ́run bá lọ sùn hánà ní ọ̀tá àlá ó fi wá ṣe ọ̀gá ní wọn ní ṣe òótọ́. gbogbo gbogbo káàtà wọn ìgbẹ́kọ̀ wọn lọ́wọ́ أي المتعارف للبيع وعلى المولود له رزقهن وكسوتهن بالمعروف gbogbo ẹni tó bá ti bímọ fún wa bí wọn ṣe wọn tán àti tí wọn wọn ti àti tí wọn wọn gbé a máa ṣe fún wọn tó wọn fún wọn wọn. ẹ̀yin tẹ́ ẹ jẹ́ obìnrin ẹ lọ sọ pé ọlọ́run bá máa sọ káàrin owó rẹ̀ sáà lánàá ní aráàlú pàápàá tó fẹ́ lọ. àlẹ́ mi ní ajúmọ̀ ìlú wa àti máa ń rẹ̀ wọ̀dọ́dùwà àyè àrọ́bí dáhùnlá ìjẹ̀nà. Àlẹ́bí ní èyíkéyìí obìnrin tó bá kú láyé lásìkò tó kú wọ̀dọ́dùwà àyè àrọ́bí ọkọ rẹ̀ sì lòó sí. Àlẹ́bí ní wà ìjẹ̀nà. Gbogbo wa láti lọ gbà títí sọ́nà dé. Àmọ́ta ló kẹ̀rù àmọ́tẹ́ sí òyà. Ó kẹ̀rù gbogbo gbàlẹ́ obìnrin náà wá ìyọ̀gbọ́ àwọn ọmọ nínú tó ẹ káwọn obìnrin kan kì í fi kúrò ẹ kò bá bà tí ó pọ̀ bóòlẹ̀ ìrìn lára àwọn ọkọ̀ ní wọn náà. Ara àgbàgbọ́ bẹ́ẹ̀ nínú ọlọ́wà tàbí olùkẹ́ ìlú àbára yìí. Ara dẹ́bi ṣe ọlọ́wọ́ bá olùkẹ́ ìlú àbára yìí. Gbogbo ẹni tí wò bá fi ń rọ̀ lọ́wọ́. Gbogbo ẹni tí ìtẹ̀ láti ọlọ́run kájúdé lóògùn kákẹ́rùn kásàdúà kákẹ́ àmọ̀tán. Gbogbo wọ́n tí ò bá rọ̀ lọ́wọ́ tó bá jọ ìbẹ̀rẹ̀. Ara tí ò pé o dá lọ́dọ̀ ọkùnrin. Tó o bá dá lọ́dọ̀ ọkùnrin yóò rọ̀ wọ́n lọ́rùn láti torí ẹ̀sìn ọlọ́run. Màá fún ní ẹ̀rí látọ̀dọ̀ àti ọ̀nà àwọn ọ̀sọ̀tọ̀ rẹ̀. Àlẹ́ mi wà lọ́ọ̀. Àlẹ́ mi wọ́n fi ọlọ́run pa gbogbo ìgbà. Ilẹ̀ lọ́rọ̀ àdá. Obìnrin láti àti akọ̀ ìdánwò ha. Kò ní lè pé ẹ̀tọ́ ọlọ́ọ̀bà láyò àti akọ̀ ìdánwò obìnrin ò lè gbé ẹ̀tọ́ ọlọ́run kò ní rọ̀ lọ́rùn kò ní fàyè yìí sì láti tẹ ọlọ́run ọba rẹ̀ lọ́rùn àlẹ́bí ní pátá tó hàjì akọ̀ọ̀lẹ́ ìgbà ó dìgbà tó bá tó tẹ ọkọ rẹ̀ lọ́rùn. Ìjọba fẹ́ sí ọkọ yín lọ́rùn ọmọ fi ẹ̀ṣẹ̀ fi ọkàn yín lọ́rùn. Olóbìnrin lọ ra kí èdè fún wọn tóra. Àwọn afáàlú mọ̀ ká pé àwọn ọmọ ọlọ́run. Obìnrin lọ sọ yẹn lọ́rùn. Nígbà mo mọ̀ káàbù máa láyé ẹ̀. Gbogbo tá a bá fi yapa ọlọ́run àti òfin ti ẹ̀kọ́ wa lọ́wọ́. Kódà tó bá jẹ́ pọ́kọ́ wa bẹ̀rẹ̀ lórí ìkú ẹ̀sìn ni pé fíìmù kan wà tí mo fẹ́ lọ láìpẹ́. Ìfẹ́kọ̀ọ́ wọn máa jẹ́ sísè ẹ̀kọ́ máa ẹ̀gbọ̀n ìgbà lọ́wọ́ wọn torí pé ẹ̀ẹ́dọ̀dọ̀ tẹ ọmọ nínú kẹlọ ti fi ìlú kẹlọ ti wá ìlú ọ̀rọ̀ àmọ́ inú tẹ́ẹ̀mù wá ìlú gbogbo lẹ́ẹ̀mọ̀ wá lẹ́ẹ̀mọ̀ ṣiṣẹ́ tán lẹ́ẹ̀mọ̀ béèrè fún àyàfi ilé ìjọba pé yóò sọ ilẹ̀ lẹ́sẹ̀ ìwájú ọ̀hún. ara ìgbàgbọ́ nínú àgbẹ̀kọ̀ mọ̀kánmọ̀ ti ọ̀rọ̀ ara onílé ìgbà wa nítorí àgbẹ̀kọ̀ mọ̀kánmọ̀ ti ọ̀rọ̀ àlẹ́bí ní. òfin ìkọ̀ àlẹ́bí sọ̀rọ̀ wá sọ̀rọ̀ pé òun sọ àsọtẹ́lẹ̀ dáadáa fún wa nípa àwọn obìnrin nínú ìwà tí òjá tó ń pọ̀ láàárín àwọn ọkùnrin tí ò lè oníkálọ̀ pàkíkì àwọn ìyàwó wọn. Lẹ́gbẹ́ yóò ṣe fún pé ẹ̀sà àríkàlù. Ẹ ṣe dáadáa sáwọn ìgbẹ́. Ẹ ṣe dáadáa sí wọn. Inú ìgbà yàtọ̀ àlọ́bí nípa tí nígbà òun ilẹ̀ òmùmá ààrẹ àwọn ìyá yẹn. Wọ́n bá náà tukù wọ́n kọ̀ látukù. Àwọn ni wọ́n máa jẹ́ ọmọbìnrin, àwọn ni wọ́n bẹ̀rẹ̀ fẹ́ràn. Inú ohun tí àwọn ṣe, òun lè tọ́jú àwọn ará ilé rẹ̀. Ìmọ̀ tá sọ ní ṣe fi lọ ní ilé ọgbọ́n náà bá ní káwọn àwọn ìyàwó wa pẹ̀lú ẹ̀sẹ̀ ìlú. Bóòlù ó fẹ̀lẹ̀ náà bá gbọ́dọ̀ mọ̀ ní ìyàwó. Ta ló fi jọ? Ṣé ìṣe àlẹ́ ni Muhammad ti wá? Gbogbo tó jẹ́ ìgbàgbọ́ nínú ọlọ́run bá lè kàwá lọ. Gbogbo ilé ló kú sí nígbà máa. Àlẹ́ mọ̀ ẹ̀mọ́tà ní gbogbo nígbà tó bá padà sí pátápátá ámúrò mi lọ́nà àṣẹ ọlọ́run máa lọ́sùn sáré wọn. àbálá ìmọ̀ ní àwọn ìyàrá nínú àwọn òkè àtàwọn ọ̀rẹ́ ìdásí wípé nínú ìjẹun òkè ìgbẹ́ tí wọ́n ń ṣe ìbàjẹ́ àwọn èèyàn jáwó ìlú àwọn èèyàn gbàgbọ́ pé látàrí owó ìlú ọlọ́run owó jẹ́ pé téèyàn bá fi ṣe dáadáa láàárọ̀ yóò padà sọ fún alẹ́ yìí bẹ́ẹ̀ yẹn tó mọ oníkiri ọmọ yìí. Yàtọ̀ sí pé mo nígbà tó nínú mọ́nà ti tọ́ àmọ́sílẹ̀ experience. Àfẹ́kùnkù tí wọ́n méjì ẹ̀ pẹ̀lú owó lọ́wọ́ kò lè kọ́ sí. Gbogbo ẹ̀ pátápátá àti pàtàkì láti bàkà. Wọ́n sọ pé gbogbo tẹ́ bá fi owó tọ́lọ̀ kò lórí sí tẹ́ bá fi kó jọ láàláàyè. Tí láàlá bá fi wo òfin, ẹ̀yà ìgbàlagbà bí ẹ sọ, oníkùlẹ̀ ló padà lọ ìgbàgbọ́ ọ̀nà ọlọ́run wà láàrin àwọn àwọn ọ̀sán orí kẹfẹ́ ìtọ́jú ìgbà tó lórí kẹfẹ́ ìdílé kẹfẹ́ ìdílé ẹ̀. Bẹ̀bá tí yóò tán abájọ náà máa gbọ́ iṣẹ́ la kò ká gàdú wa. Ilé ìjọ fi kẹta bẹ̀ wá á tún ilé wọn. Ẹ nígbà gbọ́dọ̀ àwọn tí àpẹẹrẹ ọ̀sán kàì láti sánà. Gbogbo ẹ̀ lápapọ̀ àlùkò Ìyáàbí èèyàn bá gbọ́dọ̀ ọ̀gá gbọ́ wá ní ìgbà wá sọ̀rọ̀. Kò ni ó ṣàlàyé ìgbó wọn náà lọ àlùkò. Wọ́n ṣàfihàn láti gbọ́. Tó bá jẹ́ sí pé àwọn àfáà lọrin ni àwọn àfáà wa ń lọrin yẹn máa ń pọ̀ bí ó ṣe ìtajà ló fi lókè ní wọn púpọ̀. Ìbí òbí ń gba ẹ̀rọ mo mọ̀ pé ilé ìwé rẹ̀. Bàbá ìgbọ́n náà máa lọ́rùn tí màá ṣe ìlú láti lọ nípa ní ká mẹ́sì jẹ́ ká mẹ́sì jẹ́. Àlẹ́bí ní ká sọ àti gbogbo tó wá jẹ́ sí àdájá rẹ̀ rẹ̀. Ẹwà àwọn èèyàn mẹ́sẹ̀ pọ̀. Ọlọ́run ọmọ ìyọ́n sáńtà náà ní yóò ṣẹ́ pàtàkì láti rẹ̀. Àtàlátù gbogbo ẹ̀yìn obìnrin tẹ́ bá fẹ́ àtàlátù ẹ wá fẹ́ ẹ̀kọ́ tí wọ́n kọ́ yé fún wa kí ni kókó ọ̀rọ̀ ojúgbò ọ̀rọ̀ tó bá yìí. àní ẹsẹ̀ tọ́lọ́ ẹsẹ̀ tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan lẹ́sẹ̀ ìfaradà fún kẹ́ tó falẹ̀ tó kó lọ́wọ́ kàtí ẹgbọ́n káyẹn adáwà àdáná fi ìrẹ̀lẹ́kẹ́ dàrú wọlé ìyọ́la ó ṣe jẹ̀lẹ́kẹ́ o àdìjẹ́lẹ̀ ìṣe jẹ̀lẹ́kẹ́ àdìgbọ̀n wọn kápọ̀ ní sọ̀rọ̀ wọn àrùn sílẹ̀ Ànábì ní ìlú sílẹ̀ àtàwọ̀ mẹ́rin gómìn àlà ìlú sílẹ̀ àtàwọ̀ mẹ́rin àjẹmọ́. Ànábì ní ọjà tọ́lọ̀ ń gbé kalẹ̀ tó lé kalẹ̀ wọ́n ó wọ́n jẹ́ Ànábì ní sẹ́sẹ́ máa tọ́lọ̀ ń tà àbíjẹ́ mẹ́rin tà. Ìfaradà lẹ́yìn tà lẹ́yìn rà ìtẹríba lẹ́yìn rà àbíjẹ́ mẹ́rin. Sùúrù lẹ́yìn rà ẹjẹ́ kí ní ìrìn ìjẹta fẹ́ ṣòro fẹ́ ìgbọ́lọ́ gbàgbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ àná ìjẹ bá ìgbàgbọ́ lùtọ́ nínú ibi tó máa ń tọ́pù fẹ́ obìnrin máa ń sọ ẹgbẹ́ yìí. tí ọkọ bá kú tó fi àwọn ọmọbìnrin rẹ̀ àwọn fámìlì ọkọ rẹ̀ ẹlẹ́mọ́lẹ̀ ní kẹ̀kẹ́ tí ó béèrè àwọn ọmọ rẹ̀. bẹ́ẹ̀ kọ́ lẹ́yìn yá wa tó pọ̀ ìwà àwùjọ tẹ gbà fọlọ́ lóòótọ́ tẹ gbà fàlà ní lóòótọ́ ẹ wá ń kópa ẹ̀yin àtàwọn ọmọ ìlú tí táwọn ọmọ ìlú wá lọ wọ́n ti wá fẹ́ lọ ní ọkọ báyìí tọ́ bá fẹ́ lọ ní ọkọ báyìí lọ ẹ mú wọn síbi bàbá wọn pamọ́ wípé bàbá wọn ni wọ́n ti fi wọn lọ. ẹ̀yin màmá ti kọ́ rọrùn bẹ́ẹ̀ ẹ dábìlì òun tí wọ́n rọrùn àní àwọn bàbá wọn àwọn ẹbí bàbá wọn wọn ti rí wọn láti ọjọ́ bàbá wọn ọmọ ìwà fẹ́ lọ lé ọkọ báyìí ọ̀ràn ẹ̀yẹ̀ ní kẹ́ ẹ mú kẹ́ ẹ fún adé ní bàbá wọn ibẹ̀ ni wọ́n ti fi wọn lọ. ṣé yóò rọrùn kò ní rọrùn ṣùgbọ́n tẹ́ lọ́wọ́ ṣe ìbò ìyẹn ló sọ fún yàn pé ah mo mi lè kó rọrùn bí tilẹ̀ fún wọn tẹ̀lé tó bá jẹ́ àǹtí mi tó bá jẹ́ ọ̀nà mi yóò mọ̀ ọ́ du èyí jẹ́ àṣẹ ní ìlà tuntun wá bí ṣùgbọ́n tọ́lọ̀ ọba sọ ni òláyà tí mo fi bẹ̀rẹ̀ pé màkà lẹ́yìn gómìnà wà láàbò ní ẹ̀jẹ̀ ìdá àkọ́tọ̀ lọ́wọ́ ọ̀run sí mi àmọ́ràn ayé àgbọ̀nà lápò ìlà àgbọ̀dọ̀ ní choice lóbi àṣẹ ọ̀run. kẹ́rí tó yẹ kí wọ́n ṣe lọ sí àwọn ilé ìpàdé àwọn ènìyàn

هذا هو الإيمان عليك محمد صلى الله عليه وسلم من زوج مهلا سيبي مغيري يارو أتين بابا يمسك عليه شيء النبي صلى الله عليه وسلم أن يحفظ عليه tààrà ń fi àwọn ọmọ wa lóge ẹ jẹ́ ká gbé aṣọ wọn fún tẹnà kúta wọn dání kára bàtà tó dáa fún wọn kára fìlà tó dáa fún wọn ṣe ẹni tó bá kan tó mú gẹrun ẹ má jẹ́ kí wọn gẹ bí gan ó wá lọ pẹ̀lú ìfọ̀rọ̀ dáa dàbí ìṣòro wà ní ọ̀sẹ́lá àlè ọ̀dà yìí. Ìgbàgbọ́ ó máa ń mú yẹn gẹ́gẹ́ bí ọ̀dọ́ pé ká takọ ká sóbi. Àwọn àlọ́ gẹrun ibi kó wà gẹ̀dùn ló wà ga ibi kó wà lọ́dọ̀ lẹ́yìn kò sí péjọ ní ìgbọ́dọ̀ ní kẹ́kẹ́ kó sí bẹ́ẹ̀. Ìjọba kò sí àtẹ̀lẹ́bí ìlàyé wọn tí ó yọ ọ̀pọ̀ àti tó kéré wa òun ló pàtà lórí fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ láàrin àwọn sọ̀rọ̀ àdéhùn ní àtẹ̀síwúlẹ̀ àpò àtẹ̀síwúlẹ̀ àlè ìkùwà mi ìjẹ́lẹ̀ wa àwọn ọmọ yára mi àwọn sọ̀rọ̀ mi ìkùwà mi àwọn ọmọ yára mi láàrin àwọn náà mi àdéhùn ní lásán ìkùwà mi àdéhùn àṣùkà àdéhùn ní sàbílẹ̀ yẹn èyí èyí sọ̀rọ̀ yá àwọn sọ̀rọ̀ wa wò jọra mi fàgbẹ́yìn ìkùwà mi kà àníbi ìkọ̀wárí ẹ̀lẹ́dínà yà tún lẹ́bi báyìí àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn láyà ọ̀nà ìwọ̀n lérí ṣùgbọ́n wọ́n gbàgbọ́ bá a ti sọ ìlú ṣe pé kéèyàn bá jẹun kí ìfẹ́ wá ga síbi kan lọ́wọ́ ó yẹ sí ìgbọ́n wọn fún wọn lálẹ́ sọ rẹ̀ ó dẹ̀ lọ sí ìlú ìṣẹ̀lẹ̀ ẹ̀ ó lọ fi fún ọmọ rẹ̀ tó jẹ́ pé èèyàn gbàgbọ́ ni. lóṣìṣẹ́ oríṣiríṣi oge làwọn èèyàn ṣe oge oríṣiríṣi làwọn èèyàn ṣe oge nínú sẹ̀rí àtàwọn ó ní àlà ọlọ́pàá lọ́sọ̀ ha ló wọ sálá àwọn afá ń pàgọ́ àwọn lọ́wọ́ sọ̀rọ̀ ẹ̀rẹ̀ ní kóbìnrin ó bojú àbí kó lọ́kọ̀ jù àwọn kan ní ọ̀rọ̀ ẹ̀rẹ̀ yìí àwọn kan ní kì í sọ̀rọ̀ ẹ̀rẹ̀ àwọn tó lè sọ̀rọ̀ ẹ̀rẹ̀ nígbà pé wọ́n lẹ́yìn àmọ́ wọ́n sọ pé ìyẹn ló dáa jù kìí ṣe ọ̀rẹ́ yẹn àmọ́ kóbìnrin ojú ló dáa jù wọ́n ní ṣùgbọ́n tóbìnrin bá fi tán lẹ́yìn tó bá fi kàtíkè ó bá fi ṣe fèsì rẹ̀ lọ́sọ̀ọ́ nígbà náà ó ti wá dọ̀rọ̀ rẹ̀ orúkọ náà sọ pé gbogbo tó bá jẹ́ ọ̀sán ọ̀gá ṣe kéde ọkọ̀ bàrẹ̀. gbogbo obìnrin tí òkú ojú tó dùn yóò yọ wáyé ọlọ́wọ́ gbogbo obìnrin tí ò kojú tó wá lulú tó wá sọ̀sọ̀ bẹ́ẹ̀ gbogbo ní ẹ bá ṣe fi bẹ́ẹ̀ sí nígbà tó bá ti jẹ́ ọ̀sẹ̀ ó ti sọ ẹ gbọ́dọ̀ mú ọ̀sán ẹ̀rọ láti dínà dínà ṣàfihàn dà ọlọ́run ní ẹ gbọ́dọ̀ ṣàfihàn ọ̀sán tó o bá tó o bá ti rí bojú lọ́dún ní àmọ́ o wá o wá lulú o wá bo ọ̀sán tó o fi sí yẹn o fi sí o wá lu méjì owó olùjọ́ wájú ọlọ́run tá a bá ń sẹ̀sọ́ káàkó ti yí mẹ́rin àlẹ́ Muhammad sọ̀rọ̀ pa wọn ìgbàgbọ́ tá a ní lọ́rùn tá a lẹ́bi sọ ó pàtàkì àlẹ́bi kọ́ wá láfẹ́ ìwádìí náà kọ́ wá láfẹ́ ìgbàgbọ́ tẹ́lá kí èèyàn bá ti gbà kùrán lè jọ tí èèyàn bá ti gbà tó gbà kùrán lọ pé kùrán jọ lọ sí yára lẹ́yìn rà rẹ̀ láàrin ìlú tí mo sọ̀dà kan ti kún ìlúmẹ́ ní ìpínlẹ̀ àríwá. gbogbo wa ti dúpọ̀ ìlọ́kùnrin àti lóbìnrin kò sẹ́ni tí ò mọ sàánú kò sẹ́ni tí ò mọ tọrẹ kò sẹ́ni tí ò mọ lẹ́rù kan tó yọ̀nà tọ́nà àmọ́ ẹsẹ̀ ọwọ́ ẹgbẹ́ ọ̀pá afẹ́fẹ́ ṣe pé pẹ̀lú àlùbẹ́ẹ̀lì. iná pè ní pẹ̀lú ìrìbó àlẹ́álí ìrìbó ṣe léyìí àlẹ́álí ìrìbó ṣe léyìí. ìjẹ́ kí wọ́n ti bàbá wa kan ládùúgbò wa. ilẹ̀ ẹsẹ̀ tí a kọ́ mọ́tàlá sí àwọn bàbá àti wọn àtàwọn bàbá àti wa ni wọ́n nílò ṣùgbọ́n àwọn ọmọ sọ pé mọ́sálásí àwọn. unfortunately àwọn bàbá tí wàá dìbò. ṣùgbọ́n àjọ náà wọ́n gbà káwọn bàbá wa bẹ̀rẹ̀ láyé wọn ò gbọ́dọ̀ sọ ọ́ bẹ́ẹ̀. wọ́n á dá wọn lábẹ́. bàbá àgbẹ̀ ìyẹn kọ́ ló kàn wá. ẹ̀sìn báwo ni ó ṣe gan tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n ń ṣe ní dé ìfọ́tà kìlọ́ọ̀tì wọn. a fọ̀ ọ́ ní. ọ̀tọ́ àná ṣèṣe àbẹ́rẹ́ àsọ pé kí ló fà tí wọ́n fi ṣe ìtọ́gá yìí fún ọ̀pẹ́ kẹta kọ́kọ́ irú èlé ti ṣe ẹ̀gbọ́n tó tó mọ̀ irú èlé irú èlé pàápàá bọ́yá bí júlá ẹ̀sọ̀ ọdún tó wà lọ́nà fún bàbá tó lọ. mo wá wájú mo wá wẹ̀yìn níṣẹ́ kò wá sẹ́ni kẹ̀kẹ́ kí o tún lọ sọ gbólóhùn yẹn náà. nísìnyí wọ́n náà àádá wà àwọn gẹ́gẹ́ tó bá ti lẹ́lẹ̀ àwọn bàbá wọn ló fi wà àmọ́ ọlọ́run ti wà nílọ nínú bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ ní sọ ẹ̀rí obìnrin nínú nǹkan tó wà lọ́pọ̀ ní tó pọ̀ lọ́dọ̀ yìí nínú ẹ̀ òun ni káwọn obìnrin àlẹ́ ayé ní pàtàkì jùlọ tí ẹ bá ti bá wọ̀ pọ̀lú. ìbí kan ti lọ sí àbọ̀ wọn kò lè pé ẹgbẹ́ ẹgbẹ́ sọ̀rọ̀ ara obìnrin yìí ṣe ìtọ́kùnrin lọ́kẹ̀ẹ́ obìnrin bá yà ní lọ́wọ́ rẹ̀ nígbà tẹ́ ẹ̀ kọ́lé ẹgbẹ́ ṣọ̀fẹ́ ìlànà. Lókè nígbà tí ó tẹ́lá fi ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ ṣọ̀fẹ́ ìgbẹ́ ìlànà. Wípé etí ẹ̀rọ ó lè ṣẹlẹ̀ ní padà lọ ṣẹlẹ̀. Ẹni òun níyàwó kan lẹ́fẹ̀ẹ́ kọ́nà padà sọ di méjì. Ẹ gbọ́ tán ìtàn. Bí o sọ pé kí ẹ má fẹ́ o, àmọ́ kò ṣe nílé ìjọ ẹ̀ ní ẹ̀rù mọ̀ ìjọ ìlẹ̀ igbó mọ̀ ní tó ní lóye ẹ̀. àwọn obìnrin ọ̀pọ̀lọpọ̀ dáadáa tí yẹn máa ṣe bí ẹ̀ máa ń jù lọ. wọ́n ń ṣe nítorí iṣẹ́ tọkọ nípa máa já mọ́nà tí ò dá lọ́dọ̀ wọn ìmọ̀ tí ò dá ni ẹgbẹ́sẹ̀ àwọn ìmọ̀ tí ò dá ni lọ́dọ̀ wọn. ẹ̀mọ́ ìgbòrí bẹ́ẹ̀ àwọn tẹ́ ṣe tẹ́ ẹ gbàgbẹ́ tẹ́ gbàgbẹ́ ṣé káwọn ọmọ yìí láti pàdé ká èyí tí ó jẹ́ kì í bẹ́ẹ̀ láàtúntò tí mo sọ̀rọ̀ pàtíkù ìgbẹ́ni ìwọ̀n àgbà. ẹ̀dọ́ gbàgbẹ́ ẹ̀rọ jẹ́ ẹ̀dọ́ tẹ̀lé gbàgbẹ́ ọlọ́run àmọ́ ṣùgbọ́n àwọn ọ̀dàlá lórí ìṣọ̀dà hàn gbogbo sàrà tí yẹn bá ṣe ọlọ́run ní òun mọ̀ rèé òun mọ̀ rèé òun mọ̀ rèé gẹ́gẹ́ bẹ́ẹ̀ yẹn náà ti mọ̀ rèé ẹran ẹ̀wọ̀n tí yẹn bá dé agbo ẹran tí bá rèé tí bá rìn tí bá rìn tí bá rìn tí bá rìn ẹ̀wọ̀n tí ó padà bí ó lè padà bí àgbo ẹ̀ ẹ̀wọ̀n àwọn tó lọ bá yín bá yín rí sọ́dá pọ̀ ẹ̀ ṣe láti pamọ́ àdẹ́gbọ́n Muhammad sọ̀rọ̀ lọ́wọ́ àwọn ìṣọ́lá nígbà tí ó ń sọ ẹ̀ka àwọn èèyàn méjì lẹ́rí ìdí ìlú ọmọ lọ yẹ̀wò mọ̀lá àbílá ìlà àbílá ọjọ́ tí ò ní sí kẹ̀kẹ́ àti òjì ọlọ́run ọlọ́run àwọn méjì kan bẹ tí bá fi nígbà tó lọ́wọ́ bá ló kà wá ọ̀nà àlẹ́bí wa kà nígbà tí ó kà wọ́n ló kà wá ẹni tó ti sọ́dá pọ̀ pẹ̀lú wọn tó ń owó ṣùgbọ́n náà. ó pọ̀ nínú àyè ìbẹ̀rẹ̀ tẹ́gbẹ́ ẹ̀mọ́ ń ti sàárà ẹ̀mọ́ ń ta ọrẹ́ ẹ̀mọ́ jẹ́ kó bà mí èyí tẹ́ ẹ ti fi kíláàsì ẹ̀mọ́ ìṣòro bàjẹ́ èyí tẹ́ ẹ ti fi ọ̀dọ́ ni fígà ẹ̀mọ́ jẹ́ kó bàjẹ́ àwọn ọkùnrin náà gbogbo tá a bá ṣiṣẹ́ lọ́wọ́ náà bá lọ sàkánù gbogbo tá a fi ọlọ́wọ́ kó gbà lọ́wọ́ náà ẹ ti mo sọ rí bẹ̀rẹ̀ torí àtẹ́lẹ́wà ìfọ̀rọ̀ yìí wà ní sẹ́lá ilé tí gbogbo ayé fẹ́ dé ilé tí gbogbo ayé tí wọ́n dé bẹ̀ lẹ́ẹ̀kan tí mo bẹ́ lọ káwọn tó ti bẹ̀ lọ. àwọn fẹ́ mọ wọn kọ́ lóla náà níkan àtẹ́sìgbọ́ ìwà kọta olóòkà náà ọ̀sà lè rí gbogbo tẹ́ bá ṣe ní kò sí déyẹ̀ lè gbà sọ́dọ̀ ọ̀nà ọ̀bà tó gbọ́dọ̀ pọ̀ yìí but kò sí bí nǹkan ṣe pọ̀ tó tó pọ̀ lọ́dọ̀ ọlọ́ọ̀gbà tó bá lòun fẹ́ kí la fẹ́ ṣe. téèyàn bá fi lánàá tó dáa bí nǹkan ò bá jù báyìí lọ ọlọ́wọ́n kò sí ọ̀nà ìlú tó dáa. lẹ́gbọ̀n kò fẹ́ sọ wá àtúnṣe àlẹ́ bí ẹni máa wọta fún ọ àbí wà lọ kà lọ àti ọ̀pọ̀ kódà kó má dùdú ilé ẹyẹ lọ ilé ẹyẹ yìí. ìgbòho dájú ẹwà ẹwà lọ ṣẹṣà lẹ́fà fún mi ṣé mo máa wá lè gbọ́ ilé ẹyẹ. no àbí ilé ẹyẹ ẹ̀mọye ilé ẹyẹ lẹ́yìn ọjọ́ mọ́tàláṣí ni ìtumọ̀ ẹni pé kó tilẹ̀ kí mọ́tàláṣí yẹn kéré tó báyọ̀ lọ́wọ́ láwọ́ bẹ́ẹ̀ bá fi ìjàdá ọlọ́run ó kọ́ ní kó tí ojú ọ̀nà jẹ̀dá. النبي محمد صلى الله عليه وسلم عن بقي الكلام أو يمشي شعر صحبة الأولو ابن تيمية الحرام عليه رحمة الله أو الإمام الغيبي أو أبو حنيفة رحمه الله والشفلاء نرجع lójú ìyá tó sùn ẹgbẹ́ ìgbẹ́ tó wà lọ́wọ́ gbogbo nígbà wọn ká máa lọ kájí kan ibẹ̀ ni wúwà wúwà òkè òní láyé o àbí kò sì máa fún ìgbà yìí lọ́wọ́ tí mo bá rí òní padà ìgbà wá bọ́ o àwọn èèyàn mẹ́sì ń bẹ̀ tó já wọ́n ń bọ̀ láti kó ìgbẹ́ ní ọwọ́ àwọn ìmọ̀mù wa kan ṣùgbà wọn káwọn mọ́mù náà dẹ̀ sọ́ di ojúṣe nínú mọ́láṣí ìdánilẹ́kọ̀ọ́ gbogbo wa ní àsopọ̀ àsọ̀bá ó má sì jọ kan kí wọ́n lòdì ká lẹ́kọ̀ọ́ ìmọ̀mù náà ṣe ìfà yóò lọ ṣe wàhálà pé kí ó fi ẹ̀ka báwo rẹ̀ sọ kí ó fi ẹ̀ka báwo rẹ̀ sọ gbogbo ọjọ́ sunday sunday báyìí ó má sì jọ kan náà wọ wà ibi ni wọ́n gbọ́dọ̀ wà kó ibi láti láti oyé ẹ̀sìn wẹ́pẹ́ gbogbo àwọn àfáà lọ ìgbà òun mọ́sálásí pátápátá wẹ́pẹ́ ìṣe ti gbogbo wa lélẹ́yìn jẹ́ pé láṣùgbà àádọ́gbò ìrẹ̀lẹ̀ kan tó bá tó di ọwọ́ ìdálẹ̀ ka àádọ́ṣe kí ni àádọ́gbò ìrẹ̀jú láti fi ìdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ fẹ́ kò ó ṣe ní ọ̀rọ̀dọ́ nìkan lè àwọn olùbáwọ̀ báyìí ẹ̀mí fẹ́ràn òdodo ẹ̀mí tó sọ̀rọ̀ lókun ẹ̀mí fẹ́ràn òdodo káwa jókòó ká báwọn èèyàn sọ̀rọ̀ báyìí pé a ti bẹ̀rẹ̀ eléyìí ní sọ̀rọ̀ ó ti ní súnmọ́ twenty five days ó súnmọ́ ọgbọ́n àtìgbẹ́ni kan wípé àwọn ẹgbẹ́ ìgbésẹ̀ àárín ọ̀sán ìyẹn ló dáa ẹgbẹ́ wọn yẹ àwọn ẹ̀ṣọ́ wọn lọ́gbà nígbà ló fẹ́ sọ̀rọ̀ lọ́wọ́ wọn. Wọ́n lọ ó ní pé aṣọ rẹ̀ ti ẹ̀jẹ̀ ká ní sọ́sọ́ aṣọ kan ìdánilẹ́ ọ̀pọ̀ náà ti wá fún àwọn ẹ̀kọ́ ló yẹ àwọn àtúntò. Èyí ayélujára ló máa ń fi pọ̀ nínú àkókò yìí. Ọlọ́pàá ti àkọ́kọ́ tó kú. Yorùbá fún ẹ sí lọ́kọ̀ pàlẹ́ yìí sẹ́yìn bá ṣe báyìí láti ìlú táwọn ọ̀sẹ̀ bá ṣe báyìí láti ìlú gbogbo wọn padà jẹ́ ara wa tó bá jẹ́ lórí ìlú ìṣọ̀kan wa òjú tó lè wọ́ọ̀kì àtúnlẹ̀ ìlú. Èyí wọ́ọ̀kì náà káwọn afọ àwọn àwọn àlọ́ wa fi ẹnì kan sọ pé láàyè láàyè wà láàmú tó kù ẹnì kan sọ pé láàyè láàyè ṣùgbọ́n àlejò náà lọ́wọ́ tó lẹ̀. Àlepapọ̀ lórí ìlú ìṣẹ́jà kan èmi bẹ́ẹ̀ ka sọ̀rọ̀ àti ìgbọ̀n bíyà táwọn ẹni tí yẹn bá ká ìlú ẹ̀sùn ló fẹ́ ka sọ̀rọ̀ àti ìpàgà. gbogbo ilé káwọn tó kún sàlàyé ẹ sàlàyé súnà fáwọn èèyàn èyí náà ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ náà fún bíbẹ́ bá tó ń sọ ọ̀nà ìjọba gbogbo láàyè nílé ìyàwó kẹ́lì àwọn èèyàn kó má lè ṣe èrò ètò ẹ̀yìn gẹ́gẹ́ ní ìgbẹ́ náà gbàgbọ́ ọlọ́wà gbogbo jù lọ kẹ́lì àwọn èèyàn rò fún èrò ètò tó gbogbo ọdẹ ọba ọdún ló wà ní ìṣàkóso ìṣe ní òun náà ọlọ́run ọdún ló dàgbà orí ti àìsàn fún òun àti bí òun ọlọ́run ọdún tó kó kà lóun ọlọ́run ọdún ti àìsàn kà sí àpapọ̀ gbogbo alápapọ̀ gbogbo àwọn tí a ti dúró tó lẹ́sìn náà bá tàbí ìṣètò lọ́wọ́ fún ní ti ìnáwó ní ìdúró ti àwọn ìnáwó wáyé àti gbogbo àdúgbò pátápátá ọlọ́run ọdún tó wà nílẹ̀ gbàgbọ́ èyí tá a ti ṣe síwájú ọlọ́run ọdún láláre èyí tá a tún lọ́ ṣe ọlọ́run ọdún gbàgbọ́ àṣàìtọ́ ìlera yìí lórí àdínámọ̀ yìí àmì ọlọ́pàá àwọn ṣọ̀tà ó jẹ́ kárí ìrọ̀rọ̀ kárí ìṣẹ̀lẹ̀ ìgbésọ́ ó lè dá sí pé ẹnu lásán lápò ìṣẹ̀rọ̀ ara lásán lápò ìṣẹ̀rọ̀ àṣàìtọ́ wọ́n ti ó kárí ìrọ̀rọ̀ kọ́lọ̀ wá jẹ́ káwọn ọkọ̀ wa tó jẹ́ àpọ̀ màlúù látòrí àwọn ìlọ́dọ̀ wa àti gbogbo àwọn àbàtàn àti gbogbo ẹgbẹ́ wọn sọ̀rọ̀ kí ìgbà sí àwọn ènìyàn náà àwọn ènìyàn náà náà ọlọ́pàá lọ́jọ́ tí wọ́n yọ lọ́jọ́ wọn láti sọ̀rọ̀ sáwọn ènìyàn gbogbo àwọn ẹ̀yà wa pátápátá ọlọ́mọdé ló ń ṣe ọ̀rọ̀ ní ìlú ìdàgbà ọlọ́mọdé sọ ọmọ sí ìyá òkèèrè ọlọ́mọdé aláfọlọ́pọ̀ pẹ̀lú ìṣẹ́ ọmọ pàṣẹ ìṣèlú èyí tí òun ní ọmọ àwọn fún ọ̀gbẹ́ni láti ọjọ́ àwọn ọ̀sán àti ọjọ́ àárẹ̀ وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه Thank you.